jẹ tó jẹjẹ lọ. kó wá tú wá sílẹ̀ o. ẹ̀jẹ̀ tó ń ṣàn ní Calvary ó wá tú wá sílẹ̀ o. ẹ̀jẹ̀ tó gẹ̀gẹ̀ lọ. kó wá tún wá sílẹ̀ o ẹ̀jẹ̀ tó ń sàn ní Calvary kó wá tún wá sílẹ̀ o ẹ̀jẹ̀ tó gẹ̀gẹ̀ lọ lọ́rùn ọba ńlá o kó wá tú wa sílẹ̀ o ẹ̀jẹ̀ tó ń ṣàn ní Calvary kó wá tú wa sílẹ̀ ikú ń bẹ lóde sàmì yé bàbá sàmì yé sí wa lára o àrùn ń bẹ lóde ṣàmìyè bàbá ṣàmìyè sí wa lára o ìgbóná ń bẹ lóde ṣàmìyè bàbá ṣàmìyè sí wa lára o kòrónà ń bẹ lóde ṣàmìyè bàbá ṣàmìyè sí wa lára o ikú ń bẹ lóde. Sàmì iye Bàbá, sàmì iye sí wa lára òun. Ìwọ lo lè gbà wá Ọlọ́run o. Ìwọ lè lè gbà wá Jésù Kristi o. Ṣèbí ìwọ lo gba Sákẹ́ù là lórí igi kámú rè o. Bàbá wa gbà wá là ògo ni fún bàbá. ògo ni fún ọmọ. ògo ni fún olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà láti kọ́ ṣe ó ní ìsìn bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Ààbò rẹ̀ là wá ń tọrọ Ọlọ́run. Ààbò rẹ̀ là wá ń tọrọ. Bàbá mímọ́, ọmọ mímọ́, ó ṣàánú dáàbò bò wá. Ní orúkọ Jésù Kristi, ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi jehovah jire Baba mi àti ọlọ́run mi olúwa ọlọ́run ọba òkìkí mọ̀lẹ̀ olúwa ṣe yóò wù ẹrù ẹrù jẹjẹ lẹ́yìn olótìtọ́ ajagun ṣẹ́gun òde ọ̀run ọlọ́run tí ń jẹ́ akábí káòlà aláàbò òde ọ̀run ọba tó ń fi ìyẹ́ apá rẹ̀ pẹ̀lú àwọn màlẹ́kà rẹ̀ tó ń fi ń dáàbò bò wá láti yọ wá kúrò nínú ìparun àwa dúpẹ́ aláyọ̀ ayìn lógun ní wákàtí àti ọ̀wọ̀ yìí ní ọjọ́ kejì gẹ́gẹ́ bó ṣe kọ wípé kì í ṣe fún ọjọ́ kẹta tó máa láàsì ní ọ̀la olúwa dúpẹ́ wípé a kò rí ogun àsórépè a sì dúpẹ́ wípé òun yọ wá kó nínú gbogbo ewu bàbá gbọ́ pé wá wá ẹlẹ́dàá wa wá gbọ́ pé wá wá jésù ọmọ ọlọ́run wá dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jù wá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan lérò àti níṣe gbogbo ẹ̀ṣẹ̀ àfojúdá àfọkàndá jésù ọmọ ọlọ́run ẹ dárí jì wá olúwa ẹ dárí jì wá ẹ dárí jì àgbáyé olúwa ẹ dárí jì àgbáyé ẹ dáwọ́ àjálù àrùn tó ń tó ń lọ káàkiri olúwa ẹ dáwọ́ rẹ̀ dúró àní olúwa o ṣetán láti fọ ìlú ni o ṣetán láti kó àwọn ẹlẹ́ṣẹ̀ lọ sí oko ìparun olúwa gbogbo olódodo pátápátá tí ò mọwọ́ mẹsàn tí ẹ̀ṣẹ̀ rẹ̀ kò tọ́ fún ìjìyà coronavirus olúwa má ṣe jẹ́ kó wọnú ilé wa olúwa má ṣe jẹ́ kó wọnú ilé wa ọlọ́run àánú ọlọ́run mo bẹ̀ ọ́ lábẹ́ igi àgbélébù mo wárìrì lábẹ́ igi àgbélébù níbi tí ẹ̀jẹ̀ sí ń kán tótótótótó olúwa dáàbòbò alódodo olúwa dáàbòbò olódodo àní ẹlẹ́ṣẹ̀ jẹ́ kó lọ sóko ìparun àní gbogbo àwọn abatẹnijẹ́ jẹ́ kó máa lọ sóko ìparun gbogbo àwọn tó fojú orúkọ ẹni lọ nílé olóògùn àwọn tó ti gbé ògo ológo tó ti fi òkúta ńlá tó fi bò mọ́lẹ̀ àwọn tó ti gbé fọ́tò onífọ́tò tó ti gbé nǹkan ẹ̀mí òkùnkùn tó fi bò mọ́lẹ̀ àwọn tó ti lo àgádágodo fún ènìyàn àbí àwọn tó ti lo ògùnbọ̀ fún ènìyàn tó ní káàbí táwọn bá bá tiẹ̀ jẹ́ táwọn bá bá tiẹ̀ jẹ́ tó láwọn kò ní padà mo bẹ̀ nínú àánú rẹ ọlọ́run mo ké pè nínú olúwẹ pa wọn pẹ̀lú àrùn tó ń lọ lọ́wọ́ yìí olúwa sọ pé kí oṣù àtàjẹ kó má ṣe wà àní gbogbo agbára pupa agbára dúdú gbogbo abínú ẹni bínú ṣùgbọ́n wọ́n ṣe jẹ́ kí òun pé wọ́n bá ìbínú rẹ̀ gbogbo ẹni tó ń gbé ìbínú wá tó ń gbé lọlé babaláwo ní tó ń gbé ìgbó ìbínú ọkàn rẹ̀ tó wà nínú ọkàn rẹ̀ ìkórira tó wà nínú ọkàn rẹ̀ ìlara tó wà nínú ọkàn rẹ̀ tó ń fẹjọ́ sùn káàkiri tó ń poṣú àtàjẹ̀ lórígun mẹ́rin àgbáyé tó ń pèlé wa lórí ní oníwákàtà ti wọ̀ yìí àwọn tí ò gbóògùn jẹ́ kó wọnú ilé wọn kó pa wọn rẹ́ àwọn ò fẹ́ oṣó nílùú wa mọ́ àfàjẹ́ nílùú wa mọ́ àfẹ́ mọ́ ní gbogbo orígun mẹ́rin àgbáyé níbi àgélébùú ní ká fi mímọ́ sí ọ olúwa ọlọ́run mo tún pàṣẹ lẹ́ẹ̀kan sí mo mọ̀ pé ó fẹ́ yọ àwọn èpò àwọn kàńdá ó fẹ́ yọ wọn kò ní àlùkò àlìkàmà ó fẹ́ fọ orílẹ̀-èdè mọ́ ni olúwa gbogbo ẹnikẹ́ni tó ti gbé òkúta lé ìràwọ̀ àwọn ènìyàn ní gbogbo ẹni tó ti de orúkọ èèyàn sínú àgádágodo ní gbogbo ẹni tó ti gbọ́wọ́ ilé ibi tó ti yẹ kán ti bímọ ní tínú wọn dùn tó ń fẹlá ipa àwọn làwọn lágbára lé ayé olúwa pa wọn rẹ́ orí gbogbo ẹni tó ń lo mírọ̀ tó ń lo jíngí tó ń lo mini láti mọ́nítọ̀ wá kiri olúwa pa wọn rẹ́ pẹ̀lú ilé ayé tó fẹ́ parẹ́ yìí olúwa pa wọn rẹ́ àti gbogbo tó ń gbé lórí orúkọ wa gbogbo tó ń mọ orúkọ wa ikú ayé tán sí wa ní olú ọlọ́run ọba yìí ẹ jẹ́ kó yílé wọn lórí lásìkò yìí ẹ jẹ́ kó àìsàn kó jẹ́ kó yílé wọn lórí lásìkò yìí gbogbo tán fi dè wá mọ́lẹ̀ olúwa lọ́wọ́lọ́wọ́ ẹ máa tú olúwa lọ́wọ́lọ́wọ́ máa tú wọn lẹ́mí rò pé wà dání wọn ọ̀rẹ́ mi rò pé wà dání olúwa máa tú gbogbo tán ti bàjẹ́ náà ayé ènìyàn olúwa bẹ̀rẹ̀ sí tún ṣe torí àsìkò ìrònú pé wà dání nípa abẹ mo bẹ̀ ọ́ pẹ̀lú àánú ìrònú pé wà dà àní gbogbo ẹni tán ti mórúkọ sí bí pupa bí dúdú ni àbí wọ́n ti fi sí inú odò ni wọ́n ti rì mọ́lẹ̀ ní olúwa ọlọ́run àánú lọ́wọ́ àti ọ̀wọ̀ yìí olúwa jọ̀wọ́ agbára rẹ máa tú àwọn èèyàn mi sílẹ̀ olúwa bẹ̀rẹ̀ sí tú wọn sílẹ̀ olúwa máa tú wọn sílẹ̀ jẹ́ kó ń gba ìtúlára jẹ́ kó ń gba ìmúlára jẹ́ kó ń gba ìmúlára olúwa tú wọn sílẹ̀ ogun ọ̀rẹ́ tú wọn sílẹ̀ kúnnú àjàgà ayé ní ọwọ́lọ́wọ́ tó wà yìí orí ìwọ yóò mú àwọn ènìyàn tirẹ̀ tó jẹ́ olódodo ó yọ wọ́n sítọ̀ ó sì pa àwọn abínúkú wa rẹ́ jésù ọmọ ọlọ́run àsìkò kó nílé ó gbélé la wà pẹ̀lú àjàkálẹ̀ àrùn olúwa fi ọwọ́ agbára rẹ torí oṣógan wọn ọ̀bí rẹ kó lọ bá babaláwo mọ́ yóò kó coronavirus ni wà ló gbogbo agbára rẹ wà ló gbogbo agbára rẹ ní láti sánmọ̀ wá olúwa tú wa lẹ̀ gbà lọ́wọ́ oṣó gbà lọ́wọ́ àjẹ́ gbà lọ́wọ́ babaláwo gbà lọ́wọ́ eléégún gbà lọ́wọ́ aróníkiri gbà lọ́wọ́ oníṣọ̀pọ̀nà àní gbogbo iṣẹ́ burúkú tó wá ti ṣe sórí wa olúwa jẹ́ kó padà sórí wọn àsìkò yìí ọlọ́run àjàkálẹ̀ àrùn jẹ́ kó wọnú ilé tọ̀wọ̀n wá àjàkálẹ̀ àrùn jẹ́ kó wọlé tọ̀ àwọn ọ̀tá wa wá gbogbo ẹ̀ tó rò burúkú sí wa. a sọ̀rọ̀ lọ́sàn kó sì kúrò náà báyìí rò lọ́hùn kò sí wúkọ́wúkọ́ ọlọ́run tábà tí ń ṣe prayer wọn bá máa fún mi lọ́fun a ní gbogbo ìwọ́wọ́ tó wọ ọwọ́ tó bá máa mú ohun lẹ́nu mi tó ní mo ti ṣe ṣó lọ́sẹ̀ ẹ̀nì tí mo lo two hours kò sí kọ́ tó bá ti di ṣòro báyìí lẹ́mọ̀ fún tẹ́ ń fún ẹni ìdí coronavirus máa gbàdúrà fún ẹ̀ ní ìsìn. gbogbo ọwọ́ tó ní kí n má gbàdúrà yìí tó fẹ́ máa mú mi lọ́fun àjàkálẹ̀ àrùn tó ń já lọ́wọ́ kó wọnú ilé ọmọ rẹ̀ <coughs> tó pọ̀ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ ìwọ ọlọ́run ò ń bínú sí ayé torí ẹ̀ṣẹ̀ aráyé pọ̀ àní gbogbo ọlọ́mù bí ọmọ àwọ̀ ẹ̀bẹ̀rẹ̀ sí ọ mo ru òróró àdúrà mo fi ra ọwọ́ mi olúwa ìparun ìmọ̀síkẹ́ kò wọlé olódodo torí ẹni tó bá jẹ gbé gbọ́dọ̀ kò gbé Ọlọ́run àìsàn yìí má yẹ kó wọlé olódodo gbogbo ẹni tí àìsàn yìí dẹ ti fọwọ́ bà tó jẹ olódodo Ọlọ́run ẹ wò wọ́n sàn ká Olúwa ẹ wò wọ́n sàn ẹ wo mi ara wọn ẹ mèsì ara wọn sọ Ọlọ́run ọba yìí ẹ má jẹ́ kí wọ́n bá coronavirus lọ ẹ wọn dìde lórí àkìtà àìsàn wọn ẹ fọ wọn <coughs> bá wọn Ọlọ́run Ọlọ́run àbọ àwọn ọmọ ogun gbogbo ẹni tó ń fún mi lọ́fun coronavirus fall on you lórí àwọn ọmọ yín ẹ máa gbé a sọ̀rọ̀ donation lọ́sàn fún three eh, almost three hours ẹ fún mi lọ́fọ̀ ìbọn ṣe ṣe ní ṣòro àná náà nìyí. kò ní yí awótúndé coronavirus fall on you o lè pa ohun mágógó mi lẹ́nu eléégún òfò eléégún àdánù àníṣe bàbá ó rí bí agbára òkùnkùn ṣe sọ̀rọ̀ sí mi a jẹ́ pé mo ṣe máa ń sọ̀rọ̀ sí olúkálùkù tí wọ́n ń pa nínú ẹgbẹ́ òṣì wọn ẹgbẹ́ òfò wọn ẹgbẹ́ ẹ̀jẹ̀ wọn ni arákùnrin yẹn sọ ó lóò ní dé parí oṣù àwọn tó kún mà lóò ní dé parí oṣù ara ìjìyà tí yóò fi da ìgbóná sílé ayé nìyí torí pé ó fi ara ẹ̀wé lẹ́dùnmarè ọba tó ní ẹ̀mí ọba tó ní ká máa mí ọlọ́run ọba tó ní ẹ̀mí ó fi ara rẹ̀ ó fi wé ni wá wo yí pé ó bá wọ ọlọ́run lérí pé òun ló ní ẹ̀mí olúwa àjàkálẹ̀ àrùn jẹ́ kó wọnú ilé rẹ̀ àjàkálẹ̀ àrùn kó wọlé àwọn tó gbé iṣẹ́ fún olúwa ò gbẹ̀san olúwa gbẹ̀san. ẹlẹ́dẹ̀ mi ò dọ̀yọ̀ wọ́n lọ yẹ ká ta mi lórí bó ṣe gẹ́yàn ni. nígbà tí kí ni wọ́n ti ń pè ẹni tí wọ́n dá ó ti fi hàn wípé agbára òkùnkùn oògùn nàìjíríà wọ́n fi ń pa ẹni tí wọ́n bó ṣe dá. iṣẹ́ ọwọ́ rẹ ẹnìkan wá dìde olóhùn fẹ́ bàjẹ́ kí n dé tèmi. <coughs> lọlẹ̀ pa ẹni ń parí ẹ̀ the today's date is um, is twenty nine olúwa sẹ́yìn àdìwọ́n ṣe ń halẹ̀ mọ́ àwọn ènìyàn mímọ́ nígbà máa ní àwọn ti mẹ́mí rẹ̀ àwọn ti mú ẹran ara rẹ̀ wọ́n máa sọ fún àwọn èèyàn rẹ̀ àwọn àjẹ̀mbínú wọ́n fẹ́ jẹ pẹ́pẹ́yẹ wọ́n fẹ́ jẹran àwọn àmà sórí kiri from the first máa báyé gbogbo babaláwo lórúkọ mẹ́rin àgbáyé máa máa báyé yín jẹ́ ẹ̀ẹ́dì tuntun mọ́ ẹ̀yin ìyá òṣòmọ̀rìngà arógbá aṣọ mọ́balẹ̀ ẹ̀yin onídìí tó ti jẹrà tẹ́ yí ìdí sí tata rí fúrò yìí mú ní ẹ̀yà adìyẹ mọ́ ẹ gbọ́dọ̀ mú mi before thirty first jẹ́ ǹdí thirty first ẹ̀ ń di ló pé o ó ní alẹ́ ìnírẹ́sì yìí tí n bá kọjá oṣù April fourth. ìkíní number one <laughs> mi ni ohun òbí òun wá publicity ni kò yí mi màá rí pé mi ò fún ẹ ní publicity àmọ́ màá bẹ̀rẹ̀ sí ń kọ́ọ̀sì ẹ ilé eégún torí pé mo ṣẹ̀ṣẹ̀ máa kọ́ọ̀sì olóògùn dúdú pupa láyé yín bá bàjẹ́ ló bá rún tán màá máa kọ́ọ̀sì lórí live chat mi but mi ní ṣe ṣó fún ẹ náà torí àwọn èèyàn ti pè mí pé scammer ni ẹ pò fẹ́ fi mí popular ni but pé o tiẹ̀ láyàláyà olóòdájọ́ fún mi láì jalè ká ní pé ìjọba ló dájọ́ yìí pé alágbájá jalè o ó pààyàn wọ́n dájọ́ ìfẹ̀yìntàgbà ìwé ènìyàn tó ń dún lábẹ́ ẹ̀kún ègbé ni fún ọ ní ìgbà tó bá wọlé ègbé ni fún ọ ní ìgbà tó bá jáde ègbé ni fún ẹ tó lọ rojọ́ mi fún ọ nígbà tó bá wọlé ègbé ni fún nítorí ẹ bẹ̀rẹ̀ sí ń para yín kẹ́ máa mú yín lẹ́jẹ̀ẹ́ bí ẹ ṣe fẹ́ kó rí fún mi kó padà sí orí yín kó padà sórí àwọn ọmọ yín ebi kì yóò kú ikúkú kan kì í ṣe yíyẹ ìmọ́lẹ̀ àti òkùnkùn a lè jọ dúró ìwọ ọmọ kékeré o ti ṣiṣẹ́ gbà o ti ṣiṣẹ́ gbà o àjàkálárùn kò wọnú ilé rẹ lọ gbogbo máa ń bá gbogbo èyí tẹ máa ń lẹ gbágbára lé ayé lọ́wọ́ tẹ ní pupa dúdú nìyí káwọn pásọ̀ náà mọ̀ dẹ́rùbà àwọn èèyàn mi wípé ah màmá wọ́n ti dájọ́ ọkú fún yín o wọ́n ti pín ẹran ara yín o ó bẹ́tà kẹ́ ẹ pawọ́pọ̀ pẹ̀lú wọn kẹ́ ẹ pa mí before on the first torí àti pásọ̀ tó ń gbẹran gbogbo yín iṣẹ́ ọwọ́ yín máa bàjẹ́ tán pátápátá wípé sàkámàjẹ nìyí ọlọ́ọ̀nì kan ló bá tó ní ẹ̀mí. E olúwa ni ọba tó mú ẹ̀mí wa ó fi sínú ẹ́ńfílópù ni ẹnì kankan ní yín ò lè gbà mo ní mo ẹ̀ẹ́gẹ́ tutù mọ́ mo ti bá yé yín gẹ́ ẹ̀ gbà kò ní dá òkè kò wà tó ní dá fáwọn tó máa ń fún yín lé tutù mo dẹ́ ẹ̀ẹ́gẹ́ tutù mọ́ sẹ́ ẹ ṣe jẹ́ kí n sọ kankan fún yín ẹ lè gbẹ̀mí anybody àfi tí àsìkò bá tó kò sí babaláko ẹni tó lè pa ẹ lè rán atẹ́gùn ìjì sí yàn bóyá kó má rí jẹ o bóyá kékeré ikú lọ́ọ̀lọ́hùn ṣé gbogbo àwọn tẹ máa ń múra yín dùn ẹ ti gẹran ara wọn wọn máa kú o àsìkò wọn ló pè wà láì kò sí ẹni tó lè pagba ẹ̀mí kò sí kí ewé kan jábọ́ lórí ara igi bẹ́ẹ̀ bá pẹ́ ti ń gba ẹ̀mí àwọn ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ àwọn tí ò súnmọ́ lọ́ọ̀ ni mo ní ẹ̀ lè gba ẹ̀mí gbogbo ẹni tó wá gbẹ́pò tó kú sílẹ̀ fún èmi àtàwọn ọmọ mi àtọmọmọ mi tó ń wo ikú fún wa mo pàṣẹ nípa agbára ìgbéwọ̀ orí ahọ́n mo pàṣẹ pẹ̀lú ọ̀pá árónì àní ẹ̀yin ti kára yín ẹ máa jí sínú kòtò náà. iṣẹ́ tẹ̀ ń ṣe lójúmọ́ kó jí sínú kòtò náà kó parí. àjàkálẹ̀ àrùn kò wọnú lé yín ibi kì yóò kú kúkú kú kan bí kì í ṣe yíyí kálẹ̀ máa ronú ọlọ́run àdúrà lèmi máa fi dá padà fún yín mi ní kankan tí fi dá padà fún yín mo wá ń gbàdúrà fún ìwọ etí kọ̀ọ̀kan tó ń gbóhùn ní wákàtí àti gẹ́gẹ́ bí a ṣe ṣe ìlérí pé kí n má dá ìṣòro náà ṣe kí n máa parí lọ́la àní àsìkò coronavirus gan làdúrà olódodo ń gbà lọ́dọ̀ ọlọ́run ẹbí mi léèrè olúwa ní pé òun ń yọ lọ́wọ́lọ́wọ́ òun ń yọ kàńdá kó nínú ìrẹsì ó sì fẹ́ pa àwọn èpò rọ́ kí àwọn àlùkámà wọ́n sì lè máa gbòòrò sí lórí ilẹ̀ alàyè gbogbo tẹ́ ẹ ti dì ní wákàtí torí pé ọlọ́run ti fi lọ́la wípé ìwọ ọlọ́run ti fi ẹgbẹ́ títóbi agbára rẹ hàn pásítọ̀ ní prọfẹ̀tì ní prọfẹ̀tẹ̀sì ni wọn ò lágbára lórí àjàkálẹ̀ àrùn wọn ò bí aláya wọn rí àdúrà wọn ò lè téèmù ẹ̀ ó dìgbà tí ọlọ́run bá bínú tó bá ló ti tó ló ti tó ò rí ìgẹ̀ṣán rẹ̀ wọn ò rí tábìlẹ̀tì ẹ̀ àfi tí ọlọ́run bá sọ pé ó ti ọlọ́run sì nìyí ó pé ó ṣe fẹ́ràn ayé tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́ o fẹ́ràn ayé tó bẹ́ẹ̀ gẹ̀ o lè ní kí gbogbo ayé kó parun rárá àwọn àpurọ́ àwọn alubáìbù tó ń parọ́ tó ń pọ̀rọ̀ àwọn ní prophet and prophetess tó ń pọ̀rọ̀ àwọn pastor àwọn àfa òní jàlábì olùwà wọn máa bá ogun yìí lọ ó máa pa wọ́n rẹ́ torí sọ pé ilé ìjọsìn ní kíníkíní ìdájọ́ rẹ yóò ti bẹ̀rẹ̀ olùwà wa ń bíọ̀ lásìkò coronavirus yìí ọkùnrin ni obìnrin ni tí ò gómi lọ sílé babaláwo tí ò mórúkọ anybody lọ lé oníṣègùn lọ sọ́dọ̀ prọfẹ̀tì iná prọfẹ̀tì òfò àwọn pásítọ̀ òfò tí wọn ní ìbẹ̀rù ọlọ́run olúwa ẹ tú wọn sílẹ̀ kẹgbẹ́ wọn dìde nínú àkètè àìsàn wọn kó sì máa rìn o ti fi torí pé àwọn ènìyàn sin ẹlẹ́ran ara jò ẹ́ lọ àmọ́ bẹ́ẹ̀ o tó ń tó ń bí ẹ nínú o fi ń jà ní wákàtí àtọ̀wẹ́ ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ wá pé ọyọ́ wọn pé bàbá wọn pé ìwọ ọlọ́run gan dáàdì dáàdì jọ ẹ dáàdì ń di lọ́ọ̀dù dáàdì ń di lọ́ọ̀dù dáàdì ń di lọ́ọ̀dù gan ti ó ti jápa fún coronavirus ó jápa fún coronavirus ẹlòmíì gan kò pé ọkọ rẹ̀ ní dáàdì dáàdì but ní church báyìí dáàdì nígbà tó ń dẹ̀ ti ẹ̀ mọ́ tó ń ti rì mọ́nú church yẹn I'm telling you ológun babaláwo tàwọn pásítọ̀ prophet ojú ti babaláwo gangan lọ pé babaláwo ti dìkílà ara rẹ̀ pé babaláwo lò àwọn tó ń fi orúkọ Jésù ṣẹ̀sìn àtàwọn àfa onígánábì Olúwa mò ń bí ọ mo rawọ́ ẹ̀bẹ̀ sí ọ bó ṣe ń ṣe pẹ̀lú mi ẹ mo mọ táyẹ̀ mọ táwọn èèyàn Ọlọ́run bàbá God ọmọ tó fi fọ́lọ̀ mi wọ́n rí pàṣẹ àdúrà rẹ ní ara mi ni ìgbénifa aládùúrà tí wọn kò rí pàṣẹ Ọlọ́run lára rẹ wọ́n rí pàṣẹ àdúrà rẹ ní ara mi ni wọ́n sì wọ́n sì ń tẹ̀lé yín pẹ̀lú àṣẹ àdúrà ẹnìkan ó ti ẹ̀ sọ nípa testimony kan sẹ́nu voice note torí mi ò gbé fóònù mi ti gbé fóònù di monday ti ṣe bá bẹ̀rẹ̀ o sálẹ̀ tẹ bá pọ̀ mi ti bá gbé sálẹ̀ mu wà wàhálà sálẹ̀nsì wọn máa wulẹ̀ pè mí láyéláyé. ó ti mọ̀ wá yín má pè mí ẹ má fẹ́ raṣẹ́ kó lọ sí anyway ọ̀rọ̀ ìṣòro la wà lọ́wọ́lọ́wọ́. torí pé àwọn dúdú wọ́n mú ọlọ́run èké wọ́n sọ àwọn prọfẹ̀tì pásítọ̀ wọn wọ́n sọ wọ́n di ọlọ́run wọn ò dẹ̀ ń sọ ọlọ́run ẹni ègbé ẹni àdánù ni wọ́n. wọ́n ti gbàgbé wípé ọmọ kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó jẹ́ ọmọ wọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn òun ni áńgẹ́lì wọn tó pé wọn ò lójú inú wọn ò mọ̀ bóyá ọmọ tán bí nínú ara gan ni áńgẹ́lì wọn tó ń ṣọ́ wọn wọn máa ní dádì in the Lord àdúrà ti gbà àdúrà yóò gbà lọ́dọ̀ dádì in the Lord áńgẹ́lì wà ní ọmọ tẹ́ ẹ bí. bẹ̀bẹ̀ bọ́ ní olúwa ní pé tí wọ́n bá béèrè pé kọ́lọ́n kó ṣe ọ lójú inú ó lóun ó ṣe ọ lójú inú tó àì lójú inú ni. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ yìí pé ìyàwó òun gangan ni áńgẹ́lì òun guiding angel òun tí àrùn tó yẹ pé wà tó bá ti rí pé ìdààmú ẹni yẹn ti ó ti pọ̀ jù wà tó wà ní ọ̀ṣọ́rọ́ tó tásìkò tó ń táyé àwọn àjẹtìlérí pé táyé tó bá máa níyàwó báyìí àwọn máa dà lọ́mù ọlọ́run á sì rán áńgẹ́lì rẹ̀ á rán sí i. ọ̀kà kí ó máa bọ orí ìyàwó rẹ̀ dádì ẹ pray for me dádì náà máa ṣèdè àgàbà màgàdà zambàgàdàbà àkànyà kànyà pàpọ̀ màkàmbà yíyà Cambodia wà lọ sí ìjàyèpá ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣègbè ó tó nǹkan tí ọlọ́run bínú sí ní ọwọ́rọ́wọ́ ó ní ǹgẹ́wọ́ lè fi ẹlẹ́ran ara ṣe ibùgbé rẹ bí ó dà pé ẹ̀yin ẹ̀yin áfíríkà gan lè ń jẹ́ kọ́lọ́hún ó bínú lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ò mú ogun amọ́tàǹkì pa àwọn orílẹ̀-èdè ogun ẹnu ẹgun àìnígbàgbọ́ ẹ fi ń pa ọlọ́run ó lè jẹ́ wípé ọkọ tó fẹ́ òun ni áńgẹ́lì rẹ ó lè ṣe ìyá rẹ ó lè ṣe bàbá rẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ tá à ń bí ọlọ́mọ kò sí nínú kan ọmọ tẹ́ ẹ bí báyìí tó bá lòun lálàkẹ́ ìgbà bẹ́ẹ̀ ni o kẹsàrí kiri ni o mọ ẹ nígbàgbọ́ dádì ìdìlọ ọdún ni ọmọ yóò tún lálàá sí yín israel kẹra wẹ́ẹ̀bẹ̀ sọlọ dádì ìdìlọ ọdún ó junior lálàá ó wọn wàá fi ọwọ́ bo ògo náà wọlé ẹ kíyèsára. àmọ́ àwọn tó pè mí bí ìfọ̀bàdé yìí tó ń tẹ́sí mú mi yẹ pa àwọn àwọn oríṣèpáyà i'm not interested tẹ́ bá ríṣèpáyà ẹ gbàdúrà tó wáyé pé búburú ni ọlọ́run ogun tó ti ṣẹlẹ̀ ọlọ́run fi hàn ẹ gbàdúrà máa kó mi láyà sókè bẹ́ẹ̀ ṣe ń kó wọn láyà sókè ní nàìjíríà èyí ọ̀kan òun ò lè fi àlá dẹ́rùbà mi tí ó fi mọ́ mi mú mi pé pásítọ̀ àbí mọ̀ pé máàmù never odòdì. ẹni tí ó tù yín sílẹ̀ nínú ogun ayé yín kò kò sí kò kò bọ́ sórí stage yìí tí wọ́n ti mú counter stage wọn yẹn tí wọ́n ti mú stage tí wọ́n ti ṣe bíi counter tí wọ́n gorí rẹ̀ tó mú microphone àwọn ní kẹ̀kẹ́ hallelujah wàláì wọ́n ti lu ọpọlọ yín mérò wọ́n ti kó àsìkò yín lọ bí àwọn tó wà níbi ẹ̀sìn náà jẹ́ kí wọ́n ní láárí ètò ní láárí ní ẹ̀bí abí méjì mẹ́ta wọ́n kó wá láti ìta ni wọ́n brain wash wọn débẹ̀ ni kàkúlù fún yín màmá ẹ̀yin pásítọ̀ ẹ̀ ti tìpa ọ̀pọ̀ mọ́ àwọn babaláwo àti eléégún ẹni ní rí april fọ́ọ̀sì tí máa rí april fọ́ọ̀sì yóò ayé yín bá bàjẹ́ yín wà máa analyse ṣé mo ti ṣe pásítọ̀ tipẹ́ ni mo ti ṣe prọfẹ̀tì tipẹ́ ni mo ti ṣe babaláwo tipẹ́ màá máa tú àṣírí ìjìnlẹ̀ oníṣẹ́ ẹ̀yà láyà yìí wọ́n á pàṣẹ ní wákàtí àtìwọ́ nínú ìṣòro ọjọ́ kejì gbogbo ẹnikẹ́ni tó ti fẹjọ́ rẹ̀ sùn prọfẹ̀tì pásítọ̀ wọn ti fẹjọ́ rẹ̀ sùn ni prọfẹ̀tẹ̀sì wọn ti fẹjọ́ rẹ̀ sùn ni àfa oníjà náà bí ni tó ti gbé ẹbọ nítorí ti àbí babaláwo pupa àti dúdú ni àbí aláwọ ọpa ni oṣù àtàjẹni tó ń fò nítorí ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àsìkò rònú pàwàdà ṣe wà wípé wọ̀ yóò yóò dòdòdà olúwa àní gbogbo tán ti lò nípasẹ̀ yín tán ti fi wá àti bùṣe ní búburú fún yín ibi tán ti kàn yín mọ́ ni iṣẹ́ kérúbù tán ti ṣe fún yín ti ṣẹlẹ̀ tán ti ṣe fún yín ni tí ò jẹ́ káyé yín mú yes yes wo pàṣẹ ní orúkọ ti bàbá ẹ bẹ̀rẹ̀ sí tú kẹ́ máa bàjẹ́ o àdágbára náà kò máa bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi kó bá agbára tán ti lò lórí yín nítorí pé k kí ni sẹ́yìn alá máa yọ wá kó nínú àrùn yìí olódodo ò ní bá a lọ olódodo ó pè tá à ń ṣe lọ́wọ́ náà ni ọmọ ò lè kí ìyá rẹ̀ lọ kí ìyá rẹ̀ ṣẹlẹ̀ lọ lé gansi dẹ̀ yín ẹ máa wò pé bá wà lára yín o tẹ má lọ kó ra gansi dẹ̀ yín o ọ̀rẹ́ gansi dẹ̀ yín náà wò pé ogán tó ti kó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ o kó má kó wa máa yín ẹ̀yìn ìtòdòdòdò fi ń bẹ gbà láì àníbáwọn kúkú òwò wọ àìsàn yóò ní wọnú ilé wa kò ní wọlé àwọn ọmọ wa tó ló ti dá wa ní agbádá iná ó ti wà bọnú ẹ̀jẹ̀ iná àní àìsàn kan tó bá fẹ́ súnmọ́ wa iná ọ̀run kó jó dànù holy ghost fire burn it ẹnikẹ́ni tó bá ń sàsí ènìyàn ní àsìkò yìí àbí tó ti sàsíyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní torí pé ọlọ́run fẹ́ kẹ́ ẹ ní ronú pé ó yìn ilé sọ́tọ̀ ọ̀la torí àsìkò ronú pé wàdà àwọn oṣó pupa àjẹ́ pupa ológun pupa ológun dúdú babaláwo pupa babaláwo dúdú pásítọ̀ pupa pásítọ̀ dúdú ọlọ́run fẹ́ ṣe ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ máa gbọ́ pé ó ti kú ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀kọ́ ọkọ̀ ọ̀run sí. Hmm. kí ló tún kù tẹ́ fẹ́ lọ sílé pásítọ̀ o ẹjọ́ kí lẹ fẹ́ lọ sọjí fún bẹ́ẹ̀ bá ponú nílẹ̀ nàìjíríà ni tẹ́ ẹ̀ bá yọ apọ̀dà nílẹ̀ áfíríkà ni ẹjọ́ kí lẹ fẹ́ pé pásítọ̀ kò gbàdúrà fún yín fún ibi wọ́n ń ṣiṣẹ́ ìyanu wọn lajú ọ̀fọ́ gbé wọ́n jókòó dìde wọ́n fẹ́ dàbí jésù ẹni kan bá ìjì tó ń wí nísìn ẹni kan bá wí pásítọ̀ tó bá bá wí àgbà lọ́gà ibi gan ò lè bá wí prevention ni mo lè ṣe àfi tí ọlọ́run dẹ̀ fi àmì sí nìyẹn ẹni ẹ̀yin ènìyàn ẹ̀kọ́ lè lè yà ẹgbà tó sílẹ̀ ẹni kan bá ìjìwé ṣebí pásítọ̀ pọ̀ nàìjíríà gan wọ́n rẹ̀ pé pásítọ̀ tó wà ní nàìjíríà gan àti ọ̀dà gbogbo African pastors wàhálà fọ́lùmù yóò ju ti coronavirus lọ yín tó ju thirty million lọ àní ẹ mú coronavirus ẹ adopt ẹ lẹ́yọ a àní ẹ gbàdúrà kẹ ẹ bá wí tẹ́ ẹ bá lè bá wí kàn sọ pé pásọ̀ ló jẹ́ kó dámẹ́ àdúrà yìí ló dàdúrà wá wí tán pásọ̀ kan sọ yìí pé ẹ ń gbà wọn ní káwọn má ṣe ṣọ́ọ̀ṣì mọ́ ní ìsìn tó ní kó má ṣe mọ́ọ̀sì mọ́ ní ìsìn báwo làwọn ṣe gbàdúrà against coronavirus ẹ̀yin ẹ̀yin ẹ wake up ẹ wo language ẹ wo ọ̀rọ̀ àwọn olórí burúkú rẹ̀ wọ́n mọ̀ pé kókó kókó ọbẹ̀ wọn ti fọ́ lọ́wọ́lọ́wọ́ kò sẹ́ni tí ó dàgbò Sunday service mọ́ ẹ̀yin náà wọ̀rọ̀ wọ́n ní ìjọba ńgbà ẹ̀ sọ wípé ká má mọ̀ ṣe ṣọ́ọ̀ṣì mọ́ ní ìsìn tẹ̀sí náà má ṣe mọ́ṣáláṣí mọ́ ní ìsìn tẹ̀sí náà ní kòrónà so o ò lè bọ́ ọlọ́run sọ̀rọ̀ individual wọ́n tó gbóòpé ó pé rẹ lórí lórí ìjọ wọ́n pàṣẹ kó gbójú sí sánmọ̀ sọ fún ọlọ́run ìbọn bá tẹ̀yàn jẹ́ ní pé kógun náà dúró àdí gbogbo èèyàn ní lọ ṣọ́ọ̀ṣì mọ́ lẹ́yìn lẹ́yìn coronavirus torí màá fi tọ́wọ́n kọ́ wọ́n ti rógùn ẹ̀ ó ti ń dínkù o àwọn ìjọba ló ní wàhálà yìí tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ bá sọ yìí pé a lọ rí òkè lọ gbàdúrà a lọ rí ìsàlẹ̀ lọ gbàdúrà ẹ̀yin lórí burúkú olè ẹ̀yin prophet olè pásọ olè ẹ̀yin áfíríkà wèrè bẹ́ẹ̀ ṣe ní ṣọ́ọ̀ṣì bó ṣe pọ̀ tó ní nàìjíríà tí mi tẹ́ mọ́dá african countries wàhálà ṣọ́ọ̀ṣì tó wà ní áfíríkà on its own àwọn táwọn áfíríkà dálẹ̀ ní diaspora ó pọ̀ ju fáírọ́ọ̀sì kòrónà lọ ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ pín mọ́ ìra yín lọ́wọ́ kẹ́ ẹ bá wí ẹ wá nítorí pé àwọn ṣé ẹ ohun àwọn èèyàn tó wá sí ṣọ́ọ̀ṣì lẹ́fẹ́ fi gbàdúrà ni ìbẹ́ lẹ́ǹbọ́ ọlọ́run ń sọ̀rọ̀ ọlọ́run òkú lẹ́ǹbá sọ̀rọ̀ fún wa náà ṣe ti pé sítámì yín bàbá adébóyè bá mi pè é ẹ ní the congregation láti bá wí a ní ẹ wọ yàrá yín tìbí torí májíìkì lẹ́sẹ̀ lẹ́sẹ̀ sí ṣọ́ọ̀ṣì instant deliverance gba deliverance ẹ ẹ ọ̀yá arábìnrin kan wà bí báyìí àwọn ayé fẹ́ pín ọ kí ló dé tẹ̀ bàbá bá fẹ́ àdúrà àní kí lẹ ṣí ṣọ́ọ̀ṣì fún afẹ́ bí í léèrè ní ìsìn kí lẹ ṣí ṣọ́ọ̀ṣì gbogbo ẹ̀yìn dúdú olórí burúkú tẹ̀ ń ṣí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì alẹ́ ẹ̀ ní ìdì láti ní pé kí wọ́n wá ṣe ẹ̀sìn yẹyẹ yín àti on the force nítorí mo fẹ́ fún wèrè tó ní ìlè on the force yẹn ẹ jẹ́ tètè lọ join ẹ̀ ẹ lè pọ̀tẹ́ pa mi spiritually kò <laughs> ní dáa fún ṣọ́ọ̀ṣì ṣe pé ìjọba Nàìjíríà gan mọ̀ pé o lè ní wọ́n ti gbogbo ṣọ́ọ̀ṣì pé wọ́n á ń sun kín ibi tó ti yẹ ká ti yẹ ibi táwọn ọ̀jẹ̀ káwọn èèyàn wá ṣọ́ọ̀ṣì tó máa wá ṣọ́ọ̀ṣì tó máa wá sí ṣọ́ọ̀ṣì nísìnyí tàbí wọn bá gbàdúrà fún ṣé ẹ ní láti gbàdúrà fún ẹ̀wọ̀n ń kọ́ kí ló ṣẹnu ẹ̀ ìbí òòlù gbàdúrà fún àwọn tó ń wá ẹ̀yin òpònú olè fọ́ wọn náà ìsìkàmà kò ní dá fáfá ìkà kò ní dá fún pásítọ̀ ìkà ẹ má máa fi bíbélì náà ni ẹbí ìbáṣepẹ́ náà ló bí bá bíbélì náà ló rán mi mo sì fi gbogbo ègún tẹ́ máa ń gbéra yín ṣẹ́ àlẹ́ ẹ̀bà kòrónàfáírọ́ọ̀sì lọ ìdílé yóò parẹ́ síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ bíbélì báyìí bó sì jẹ́ pé mí náà mo fi bíbélì búra irọ́ ó máa jẹ́ tèmi náà simple as abc àsìkò ẹ̀san ní kò ní dikẹ́ni kankan parọ́ mọ́ ẹ̀yin pásítọ̀ prọfẹ́tì prọfẹ́tì ẹ̀ tètè bẹ̀rẹ̀ sí ń jẹ́wọ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí ń jẹ́wọ́ ọ. ṣé ọ̀pá àwọn muslim ò kì í ṣe wáàsì bí tàbí bí chọ́ọ̀ṣì àwọn náà máa jẹ́wọ́ tiwọn wọ́n mọ̀ ṣe ń ṣe tiwọn. àní ẹ̀yin gba deliverance la ojú rẹ gba imú rẹ olúwa ṣeun wá ẹgẹ́ ń déyàdé dé ìṣẹ́ tí aṣọ mi mú kó o sì rí gbàlà. tí n bá gbọ́ tẹ́ ẹ dún kó ìmọ̀ jáde fún anybody ó bẹ́tà kẹ́ pé ọlọ́run tẹ́ ń sìn nísìn ẹ̀yin oní chọ́chíìsì sọnù ẹ̀yin oní microphone tẹ̀ máa ń pérò púpọ̀ sí ṣọ́ọ̀ṣì ẹ̀pọ̀ ọlọ́run ní ìsìn ẹ̀pọ̀ ẹ̀yọ ọlọ́run pé kí agogo ìkórè kọjá yín bó ti ní ẹ̀mí mọ̀ lọ ṣọ́ọ̀ṣì mọ̀ wọ́n gba yín ni iṣẹ́ ìfìmọ̀ ní ìsìn pé wọ́n gba yín ni n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí o ṣe ti pa àwọn churches ń gbà yín ok ẹni tó pé wọ́n ti ṣọ́ọ̀ṣì ṣé màtún ti ṣọ́ọ̀ṣì ọlọ́run tẹ́ ń pè ọlọ́run adébóyè ọlọ́run orílẹ̀-mọ́ládé ọlọ́run kìíní kẹsẹ́rí àwọn ọlọ́run ti sì ti kú ayé àwọn ẹ̀mọ́ ẹ̀mọ́ pẹ̀lú ọlọ́run orílẹ̀-mọ́ládé ẹgbẹ́ orílẹ̀-mọ́ládé yóò sùn àsìkò àwọn orílẹ̀-mọ́ládé yẹn àwọn ń ṣiṣẹ́ ìyanu àṣìṣe ṣọ́fà wọ́n ń ṣiṣẹ́ ìyanu wàhálà ìkànnì wọn wà láyé ni wá orílẹ̀-mọ́ládé nìkan ti tó tó bá ṣe yá dákẹ́ ohun àtọ̀ṣọ àtọ́ni dákẹ́ coronavirus àdákẹ́ ẹ̀yin wèrè olóṣì ẹ̀ mọ̀ fún ohun jẹun ẹni pé ń gbàdúrà fún ẹ̀ wà máa ẹtí gbogbo àwọn èdè kò sédè wọn bọ màgáàsó bá sìmẹ́ǹtì ilẹ̀ gàmbí àsẹ̀rìgà yúrú gàzá àwọn olúwa bàbá mi gbàdúrà fún mi bàbá mi gbà á ní gbogbo yín lẹ́bàá coronavirus lọ́rùn pé wàdà. ó ti tọ́jọ́ mẹ́ta sẹ́wọ̀ ibi tó ń rìpítẹ̀ tí mo ti ṣe àwọn pásọ̀ mọ̀ máa ń dín pẹ̀lú jù ọ̀ǹtí tí gbogbo yín bá gbọ́ by fire by force ẹnìkan tí ó kó ẹnìkan tí ó gba gbogbo aráyé là lọ́wọ́ fáírọ́ọ̀sì ó lè ṣe àdúrà ọmọ ọdún mẹ́wàá ó lè ṣe àgbàlagbà single person tí ò lọ church rárá torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ agbára tó fún un á dẹ̀ bá ọ̀run sọ̀rọ̀ ọ̀run á sì ṣí ọ̀run kìíní ọ̀run kejì ọ̀run kìíní ọ̀run kejì kẹta ọ̀run kẹrin ọ̀run karùn-ún ọ̀run kẹfà ọ̀run keje ẹ̀ ṣí sílẹ̀ Ayọ̀mídé ó lè jẹ́ kó nìkan ló lè gbọ́ ọwọ́ sókè tó yẹ pé yá sí lọ bó ti sọ pé ẹni yóò ti wọṣọ àdúrà kò ti gbé kírọ́ọ̀sì kò gba aago kó gbé microphone wọ́n mọ olórí ibu wọn nẹ́jà wọ́n mọ káńtà yẹn kàn wọ́n ti kan káńtà báyìí wọ́n làwọn ṣe sọjí ìgbà tá a máa gbà wọ́n àkóra wọn jọ àní coronavirus yóò palẹ̀ gbogbo yín mọ́ nílẹ̀ ẹ má wulẹ̀ sọ pé gọ́ọ̀mẹ̀ntì kílẹ̀ wá wá fi kanra ìta ọjà ẹni gọ́ọ̀mẹ̀ntì wọn ò gẹ́sẹ̀ ṣọ́ọ̀ṣì mọ́kẹ́ lè bá corona virus wí olórí burúkú nìyí à nídìí pé àní ẹ lo àṣẹ ẹnu yín ẹ bá wí ṣé pé ní ìsìn ebi ò sọ pé mo lè bá wí mo dẹ̀ lè bá wí tọ́lọ́ bá fi rán mi èyí mọ́ sọ tẹ́ẹ̀ lè ṣe nìyí ọlọ́run dáúdà ṣáàdúrà mi ó ọlọ́run joseph gbàdúrà mi ó óyá óyá óyá ẹnìkan wà bíbá óyá ojú ẹ kó máa là ẹsẹ̀ kó máa là adé ti ṣe èyí mi ò sọ pé mi ń ṣe mi eku mi ò wà màjíkàlì bí wọ́n bá lo ewé coronavirus wọ́n bá lo ewé hiv àti kọ́ pé yóò ṣiṣẹ́ ni sóyè yìí èmi experiment ni ọlọ́run ló ń ṣe àníṣe ẹ̀yin pásítọ̀ ní máikrófóònù sọnù. So no genesis gbogbo yín pátápátá báwọn ó ní máikrófóònù sọnù gbogbo yín ó jẹ pààràyà lẹ́yìn coronavirus ètì <laughs> tìmúra àti sáàmù gbogbo yín àti kàsálí gbogbo yín ẹ jẹ pààràyà yín pásítọ̀ orí facebook tá a mọ̀ pẹ̀lú ẹ̀yẹ kíní kọ́ àwọn igi ńlá ń kọ́ ẹ dákun o so bẹ́ẹ̀rù ṣe máa ń pọ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń gbà wọ́n la ẹ̀ lè sọ̀rọ̀ kan sí coronavirus yẹ pé àdúrà tẹ̀ ń gbà four one nine ní scammer wash nìyí olè nìyí ìbí ẹ sọ pé ìbí ẹ̀ ẹ̀yin pásítọ̀ ẹ̀mọ́ tẹ́ sọ tẹ́ máa sọ tó máa ti búlọ́gà bá ti búlọ́gì yín ẹ máa sọ pé ìṣègbè èèyàn bí ẹ̀yin pé ẹ tẹ́ bá ti dá wọn lóhùn ẹni torí pé Èlíṣà ó pàṣẹ iná àwa ní ìdìkẹ́ pàṣẹ iná lọ́wọ́lọ́wọ́ sí kúrò náà àmọ́ gbọ́ ń dá wọn lóhùn ẹ má yẹ ẹ má sọ pé èèyàn dá wọn lóhùn ṣègbè èèyàn ní Èlíṣà ó pàṣẹ iná nígbà tó pè ní apárí apárí ó pàṣẹ iná ní ìsìn ẹ ti pọ́ra yín lè Èlíṣà ó yẹ pàṣẹ iná kí kókó zoom coronavirus yìí ṣé pé ẹ̀yin ṣe Èlíṣà ẹ fúyẹ́ ju Èlíṣà lọ fẹ́ẹ̀kì fẹ́ẹ̀kì oníṣekúṣe alágbèrè ní gbogbo yín pátá ìyẹn ìjọba bá tọ́ pé ah, ẹ má jáde lórí Facebook mọ́ ẹ má tọ́ wa níyẹn ẹlẹ́ran ara ni mí jùúlẹ̀ gé o lọ Èlíṣà ó pàṣẹ iná gbogbo ẹ̀yin pásọ̀ tẹ́ bá ti fẹ́ jà ìtẹ̀ máa sọ ni pé ẹlẹ́ran ara ni Èlíṣà ó pàṣẹ iná mo dẹ̀ máa sọ ma ní sẹ́yìn gẹ́ bí Èlíṣà ókè Èlíṣà nìyí ń bi gbogbo pastor, pásítọ̀ prophetess elisha òkè àti azum elisha ni, ẹ wá pàṣẹ náà kópa coronavirus tí bá tún rí yín tẹ bá fi ara yín wé gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run nínú bíbélì iná sọ̀kalẹ̀ ẹ̀jẹ̀ ti kú coronavirus ló máa kó gbogbo yín lọ èèyàn bí elisha ni àwọn elisha èèyàn ń gbàdúrà nǹkan wọn tó máa gbẹ elija ní àwọn ó ní ó pàṣẹ kójò mọ́ òjò sí rọ̀ ah, ah, ẹ lè tó ní èèyàn bí yín nìyí ẹlẹ́ran ara ni wọ́n bọ̀tọ̀ ọlọ́run súnmọ́ wọn wọ́n ń gbàdúrà fọ́wọn ni olóògùn lẹ́yìn ẹ̀yin pastor and prophetess olè money trafficker kò sí tẹ́ẹ̀ kì í ṣe kẹgbó nàìjíríà kẹgbé sá lọ kẹ máa bá wọn gbé natural resources wá sókè òkun in the name of God in the name of miracle kò ní yẹ gbogbo mo pa ní àṣẹ wákàtí àti ọ̀wọ̀ mo tún gbé ohùn mi sí òkè gẹ́gẹ́ bí ìṣòro ọjọ́ kejì olúwa fẹ́ differentiate fún yín nísìn wípé àwọn pásítọ̀ tẹ́ ń súré lọ bá wọn ò ní agbára kankan gbogbo agbára la ti fún wa alágbára ayé ni wà kò sẹ́ni tó ní agbára ayé kankan babaláwo gan wọn òbí aláyé rẹ̀ yin àwọn yóò ṣòmùràn mọ̀rìngà àwọn yẹn ti sá lọ ìyóò ṣòmọ̀rìngà gan gbọ́ pé coronavirus wà táwọn sá wọ́n fi ra wọn sá isolation ṣé ti pín wọn ní agbára kankan àsìkò tó yẹ kẹ́yìn yóò ṣòròǹgà kì í ṣe tó lóru pé kẹ́ máa fò lóru o torí ànímọ́ ẹyẹ yín lè má lọ forí sọpọ́n torí àti gbẹ̀pẹ́ yẹ kò ẹ̀yin yóò ṣòro nǹkan tẹ́ǹbà yé ènìyàn jẹ ẹ lọ sí ẹ lọ kí àwọn oní coronavirus lọ hospital kẹfì wọn kẹfì kẹ káyé mọ ìgbẹ̀yìn lẹ́wọ̀n gbé agbára lé ayé lọ́wọ́ wọn gbà tẹ́ ẹ fẹ́ ya wèrè tẹ́ ẹ fẹ́ ya sínwín ẹ ẹ tọ̀pẹ́ wọn gbàgbára lé ayé lẹ́yìn lọ́wọ́ ẹ jọ ẹ lọ kí ṣe oní coronavirus ẹ̀yin tó ń gbàgbára lé ayé lọ́wọ́ kò ní dáa fún yín bó ṣe ń ta àwọn ènìyàn mo lé ẹ̀ lágbára been saying for long you are powerless odidi mi odidi ẹ sábọ̀dẹ̀ rí mú láti two thousand and twelve ẹ̀ kàkà bẹ́ẹ̀ ń ṣubú yakata ó yẹ dá fún yàrá yà yín. mo fẹ́ kí àwọn arógbàmọ́ṣẹ̀báyà arọ́gbàṣọmọ́balẹ̀ àwọn olókìkí òru àwọn ẹyẹ galanta àní mo fẹ́ kẹ́ lọ kí sí oní coronavirus lọ́sibítù kẹ́ ẹ bá ti kọ́ fẹ́ dọ́dọ̀ wọn ẹ̀yin tó dùn sára yìí kẹ́ ṣe fídíò yìí pé àwọn ẹ̀yin ni ìyá àgbòṣòròǹgà ẹ̀yin ni agbágbára ilé ayé lọ́wọ́ ẹ̀yin ni olókìkí ọ̀pákí ọ̀làkí ẹ̀yin ni ẹ̀fúnni ládìyẹ ṣìgbòdìdì ọmọlẹ́wẹ́ ẹni ẹni tẹ́ ẹ bá ní ó máa kú ló máa kú torí ẹ lágbára ilé ayé lọ kí ìṣòro coronavirus bẹ́ẹ̀ bá ti lè ṣe ẹ̀yin from April first ẹ yà tètè lọ parapọ̀ mọ́ ẹni tó ní mi ò ní rí parí oṣù March o today is twenty nine ṣùgbọ́n àtìbó sí thirty gan-an sí twenty nine láti ṣe anyway today is twenty nine nti ojuwa program pastor prophet ìmá ìmáàmù òfò aláwọ̀ ọ̀pá òfò àwọn tó pera wọn ní trao trao mẹ́rẹ̀ eh, babaláwo gbogbo yín pátápátá ń fi ojú yín hàn máa jáwọn èèyàn láṣìírí yín pátápátá tí gbogbo yín torí sẹ́rí wèrè eh, eléégún olórí burúkú òṣì yẹn sìkàmá yẹn ò lè dá mi mú tẹ́ bá parapọ̀ lórígun mẹ́rin àgbáyé ẹ má gbàgbé orúkọ mi adétòkùn ẹ̀bọ̀ esther àṣàbí ọmọ fóyèkè alàkẹ́ àtinúkẹ́ lórúkọ ìyá tó bí mi ọmọ yáyí torí òun nìkan ò lè rí mi pa ẹ pe aláwọ̀ ọ̀pá ẹ pa alágẹmọ ẹ pe gbogbo wọn kàkà bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ máa jìyà from april 1st, gbogbo topic mi lórí wa torí mo gbọ́dọ̀ ṣí àwọn ènìyàn mi létí ìsìgbà tán wà létò òun lọ́bì kankan mo fẹ́ wílẹ̀ sọ fún ẹ pé ẹ ní agbára kankan ìhàlẹ̀ lẹ́ní. àní rántí wọn gẹ́ àwọn àwọn lo àfúniládìí ẹ̀sìn àwọn ògbòdìdì ọmọ mi ń pè tó máa wòye sàn wọn á tún gbé nǹkan mi lè lọ yín lọ kò ní dá fún yàrá yàrá yín ẹ gbọ́dọ̀ fi agbára yín bẹ́ẹ̀ ṣe ń wá láti pa mí before the end of the month o ẹ gbọ́dọ̀ mi sọ pé coronavirus kíjọba declare pé wọ́n ti gbàdúrà o ó ti lọ o ní olùṣe olè ẹ̀yìn four one nine ẹ̀dẹ́nu ẹni pẹ̀tẹ́ mo sọ pé gbogbo ìgbé pásítọ̀ orí Facebook tẹ́tẹ́lẹ̀ four one nine ní scammer ní kò sí nǹkan kan gbogbo yín pátápátá oyèdèpé náà wọn náà ti wà ní isolation MFM ti wà ní isolation ẹ̀yà fọ́nlàndàì fọ́nlàndàì fọ́nlàndàì fọ́nlàndàì ẹ̀ dáràn mo pa ní àṣẹ rẹ kí ọlọ́run kó láyìn lójú ẹ̀mí kọlọ́run kó yàyè mọ́ àwọn chọ́chìsì wèrè ní orúkọ Jésù ìgbàlá yín ìṣẹ́gun yín ọwọ́ yín ló wà o àti lówó yín ọlọ́run ló wà o ṣé mo lọ ṣọ́ọ̀ṣì ọlọ́run tó sọ mí di tí mo dà lẹ́nu ó sọ mí di rere owó ń yalò mí lójoojúmọ́ lọ ṣọ́ọ̀ṣì àmọ́ mò ń képa ọlọ́run ìfún dúdú mọ́ ọ̀rọ̀ mi ẹgbẹ́ tí wọ́n tún ní mò ń ṣe dúdú á jẹ́ pé babaláwo tèmi tún ju tiwọn lọ́nu tó wọn rí kínní wà láìtàlá ẹ lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ dààmú ara yín ni wọ́n tún dákún bànújẹ́ yín ni bí wọ́n two hundred naira lẹ́nu àkáǹtì pásítọ̀ sọ pé ẹ sọ̀dà mẹ́wàá yín nínú rẹ̀ olófà tọrọ yín fi àní gbogbo yín ẹ dáràn lọ́dún fọ́ọ̀sì ẹ tètè lọ parapọ̀ o ètò bá ní oògùn burúkú kó gbé jáde o ẹ pè mí kí n kú dànù àbí ṣé àtàwọn ọmọ mi gan ẹ rí i pé nǹkan kò lè ṣe wá sẹ́ kò ní dá fún yàrá yàyà on the first bite pásítọ̀ ni màá kọ́kọ́ ṣe ti pásítọ̀ màá bọ́ sórí prọfẹ̀tì màá bọ́ sórí prọfẹ̀tẹ̀sì màá bọ́ sórí babaláwo màá bọ́ sórí kínní ẹ jẹ àwọn àṣírí kọ̀kọ̀ bẹ́ẹ̀ ṣe ń lò ní fi ń wọ ẹjú gbogbo ẹ̀ la máa ibi tẹ́yìn rí yàn mọ́ gbogbo ẹ̀ ní sọ pátá ẹ gbọ́dọ̀ fọ mi ẹ gbọ́dọ̀ pa mi bí n gbọ́dọ̀ bá wọn ṣe april fún lo april fọ́ọ̀sì o fara mi fún yín ní tètè dé Dublin tí mo dọ́kúmọ́dé mo máa padà ó ní yé ẹ̀yà láyà yín mo lẹ́yìn lágbára kankan kẹ́ ẹ kó ṣe lọ gbogbo agbára láyà tí ọlọ́run ọwọ́ ó la fún ọlọ́run ọlọ́run lọ́lọ́run fún ló fún wa ọjọ́ ta ti bí wa la ti fún wa lágbára ẹ̀yin nípa yẹn labadadi ìdí lọ́ọ̀dù ẹ̀ ń kàn compress agbára àwọn èèyàn ni ẹ̀ ń fọwọ́ bọ agbára àwọn ọmọlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ni ò gbọ́dọ̀ wúlẹ̀ lábẹ́ ohun kankan kò wúlẹ̀ lábẹ́ ohun kankan lórí mo bẹ̀ nínú àdúrà tàwa yìí nínú àsìkò tí ó dẹ́líkètì ta wà yìí kí olúwa kó dáa kó fi wá sí abẹ́ ìyẹ́ àdàbà rẹ̀ kó dáàbò bò wá kó ráàpù wá torí pé ọlọ́run ti fi hàn wáyé pé pásítọ̀ ò ní ìyanu prọfẹ̀tì ò ní ìyanu àwọn tó wà nílé ayé ni kì í ṣe àwọn ti bíbélì o àfa ò ní ìyanu ẹnu gbogbo wọn fọwọ́ náà ni olúwa ìwọ nìkan la fi ẹ̀mí wa lé a fi agbára àbò wa lé torí wa lolúwa lágbára ẹ̀mí wa ta bẹ̀rù olúwa ní ìgbẹ́kẹ̀lé wa a àìsàn burúkú yìí olúwa jẹ́ ká witness ẹ̀yìn rẹ̀ má jẹ́ ká nípa ń bẹ̀ ó ní pé kìkì ojú wa là ó mọ fi rí tá ó mọ fi wo èrè àwọn ènìyàn búburú olúwa jẹ́ kí á witness falling àwọn ènìyàn búburú lásìkò coronavirus ẹ̀yọ́ ọlọ́run jọ̀wọ́ agbára rẹ̀ pa wá mọ́ tọmọtọmọ àní àsìkò coronavirus yìí èmi ń rí ṣe lọ́wọ́lọ́wọ́ àsìkò coronavirus yìí coronavirus yìí ọ̀pọ̀lọpọ̀ wọn á dìde ọ̀pọ̀lọpọ̀ máa rí ìwé ìgbélù pa ìwé ìgbélù wọn á rí ìgbà mo bẹ̀ ọlọ́run kó ka ìkún wọn mọ́ ṣe àmì o oníṣẹ́ ṣe mọ́ ṣe àmì o ní rí kankan gbà wọ́n dìpọ́tẹ̀ lẹ́yìn coronavirus kó kó ṣe lọ coronavirus yìí sẹ́ ọlọ́run fi bojú àánú wo ẹ̀yin tó wà ní ìlú wọ́n máa fún yín ní ìwé ìgbèlú tẹ̀tí náà gàgbọ́ tí fáìlì ẹ̀ ti wà nílùú kí ni wọ́n máa fún yín àdúrà pásọ̀ ràn o mo má tún yẹ kó lọ àwọn pásọ tí yóò lè mú coronavirus alólóṣì tún lẹ́yìn dẹ́gbà lọ́wọ́ àwọn pọ́pọ́ gbàdúrà fún yín ama gaza bá gambia gambia senegal so ẹ̀yin wèrè kẹ́ bá tí wọ́n ti sọ èdè wèrè fún yín èdè àjọ̀nú èdè èdè dídìrín lẹ́yìn náà yẹ kí ah kábíyèsí lóya kábíyèsí ah ẹ gọ̀ because you lack knowledge àní coronavirus bó ibi sọ fún yín o kò tí ì sẹ́ tó sọ fún mi o gbogbo àwọn pásọ nàìjíríà wọn ló máa pé ó máa tó oṣù mẹ́fà ibi sọ fún yín pé april ló máa end lánàá mi ò dẹ̀ ṣeré april ló máa end before on the fifteen lè ní the solution will come ìtàwọn òyìnbó ń sọ pé wọn lè lu solution ìkan ẹ eh, ẹ eh, eh, ṣé virgin kí ló kọ máà tó ní virgin yẹn ó ní ó di two thousand and twenty three kan tó rógun ẹ̀ ẹ fẹ́ palẹ̀ ayé run ni two thousand twenty mo ní home end ń bọ̀ ní April yìí láti fẹ́ mú yìí àṣẹ Èdùmàrè ni ká tó rí parí oṣù April mo ní solution ara máa tó everybody olúwa máa dágbé ẹni pé nígbà tí inú àkàn háàkì tán tó ní kán wọnú háàkì tí omi omi ru òjò dé ọ̀pọ̀lọpọ̀ tó gbọ́ tinú àṣẹ ni wọ́n la àwọn tí ò gbọ́ tinú àwọn parun ok nígbà tí wọ́n á parun tó mí gbé wọn lọ ẹni pa àwọn ẹyẹ àwọn ènìyàn tó wà nínú háàkì it take send them some years láti sọ̀kalẹ̀ ebi pa wọ́n wọ́n wà ní isolation torí pé gbogbo ilẹ̀ ti kún fún omi ó ti wà sọ́gì ṣe mọ̀ ẹyẹ yẹn ló wá lọ fún wọn ló ń fò lọ amú fún wọn tó ń jẹ kò kì í ṣe pé ẹsẹ̀kẹsẹ̀ tí ìkún òjò yẹn tó gbẹ táwọn ẹlẹ́ṣẹ̀ tán bá omi yẹn lọ kì í ṣe ẹsẹ̀kẹsẹ̀ kò nínú ọkọ̀ náà wọ́n wà ní isolation for me before years I don't know how long but ìgbà tí ilẹ̀ ìwádìí ìyàn gbẹ́ ilẹ̀ wọn á jáde ẹni bí bí ìgbẹ̀yìn wọn ó wá dùn ju àkọ́kọ́ wọn lọ because ọlọ́run ti mú àwọn tó máa parẹ́ nígbà tó wà nínú ọkọ̀ tó tí òjò yẹn rọ̀ ó ti pa àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ olórí burúkú ni wọ́n ṣẹ̀ wọ́n ti pa àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ so ní that means to say tí eh, àjàkálẹ̀ àrùn ìbálò ọ̀pọ̀lọpọ̀ tó náà bá yè é nínú ẹ̀ ẹ wá o mi nà ní àpọ̀ o kò láì ọ̀nà máa máa ṣe gbogbo torí ìwé ìgbélú gàrà ni ẹ ti máa gbà yín lẹ́yìn wọ́n á fi joy joyfulness coronavirus yìí wọ́n fi fìbínú ẹ̀ fún yín ní ìwé ìgbélú yín lórúkọ Jésù ẹ̀yin pásítọ̀ <laughs> o ti gbá sàmẹ́ǹtì fún yín náà yín prọfẹ̀tì èyí ní máikrófóònù ìsọnu àwọn wọn olóòrò ìlúlẹ̀ bẹ́ẹ̀ pé tẹ máa ń kọ káńtà lórí àwọn kámẹ́ńtà yìí òkè ń wọ́n ti gorí rẹ̀ báyìí <laughs> Jesus name pray <laughs> Jesus àwọn fake fake fake fake fake àwọn ẹ̀mí òkùnkùn olóògùn àwọn oníbàǹtẹ̀ kàákùlù fún ìyàláyà yín ìjẹ́ kí orí ìfẹ́ ti Jésù Kristi Olúwa wọn ìfẹ́ mímọ́ tí Ọlọ́run dàkọ́ta wọn ẹ̀mí mọ́ kí Olúwa kó pa wá mọ́ nínú ayé ìyapa rẹ̀ kí olúwa kó gbé wa lékè kó rán àwọn áńgẹ́lì rẹ̀ láti gbé wa lékè ní ọwọ́ wọn ká má bàa fi ẹsẹ̀ wa gún òkúta àwa kì yóò kúkú ọ̀wọ̀wọ̀ àní àwọn ọmọ wa kan kì yóò bá coronavirus lọ nítorí pé àwa orúkọ ọlọ́run òun orúkọ àwa yóò ṣe dá lóhùn àní gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn àní kò jìjì kó máa wọnú ilé yín lọ ẹ̀yin ẹ̀mí òkùnkùn tẹ́ ń ba yé ènìyàn jẹ́ pásítọ̀ ni prọfẹ̀tì ni àní ìmáàmù ni àní mùsùlùmù ni àtàláwọ̀ ọkọ̀ oṣù àtàjẹ́ tó máa àní tí wọn lè fi agbára tí wọn láwọn fi ń gbá ènìyàn lórí ilẹ̀ alàyè tí wọn lò lógbólóhùn ọ̀rọ̀ kan fi bá coronavirus wò olúwa yẹ kán nípè nínú àjàkálẹ̀ àrùn èmi adétòkùn mọ́ sọ bẹ́ẹ̀ tásà sí ọ̀ràn èpè ọ̀ràn mi ẹ má ta sí mi bí mo ṣe ń sọ ní ìsẹ́mọ̀ pé ah, ẹ join hand together bí wọ́n á fi lè kọjá máàcì ayé yín bá bá yẹ po níta fi lè wí ní kí wọ́n tó àṣírí ẹ̀yìn pásítọ̀ prọfẹ̀tì àwọn tó lórúkọ tó lórúkọ máa tó àṣírí yín gidigidi èmi mi ò yé lọ kóòtù kóòtù ti mímí lára olúwa yóò pa wá mọ gẹ́gẹ́ bó ṣe sọ pé kí n ṣàdúrà ìfọ́jọ́ mẹ́ta sunday náà tọ̀dọ̀ mi náà máa parí láfi ráńdọ̀pọ̀ ẹ̀ ebi kì yóò pa yín mọ́nú ilé òǹgbẹ kì yóò gbẹ yín yóò gbé ìrànlọ́wọ́ dìde láti Síónì láti ràn yín lọ́wọ́ ojú kì yóò tì wá àìsàn náà kò ní wọnú ilé wa ẹni tí ó wọ ẹni tó wà lára rẹ̀ kò ní mọ̀nà ọ̀dọ̀ wa kò ní mọ̀nà ọ̀dọ̀ àwọn ọmọ wa olúwa fi bójúbójú bò wọ́n wọn kò ní rí àwọn ọmọ wa tó máa bá wọn ṣe ọ̀rẹ́ ìgbà náà wọn kò ní rántí ọ̀dọ̀ wọn ní agbára jésù kristi olúwa wa àmín àmín àmín orúkọ jésù aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya. ẹ kí ni pastors kí ló ń wọ́n nu Tony King fún pé ìyẹn ò jẹ́ jẹ́ kí Tony King máa ṣeré ẹ̀ torí mo rí tẹ́ni yẹn tó ti ń lo capital letter ẹ jẹ́ kí kò ní kéńjì kí ló kàn yín ayé ìgbà kan nìyẹn ẹni ó ń hùwà bíi two by two ìbá hùwà bíi three by three ṣé mo fẹ́ ní kó ṣe ṣáàtì fún mi ni àbí ẹ jẹ́ kó ẹ bóòdó ni àgbàtọ̀ ah, ah, ah, kọ́kọ́ join wa tó ní mo ṣe èpè eh, kan mú ohun tí mo sọ ẹ pé small letter ló ń lò ní ìsìn ó wá tún lo capital kan lẹ́nu ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó ṣeré wọn ẹ jẹ́ kó ṣeré wọn àwọn èèyàn gidi tó ń tẹ̀lé mi gan mi recognize wọn ká tó wá ní àkùdá àyà má pè mí pé mo tún ti ṣe pé o ní lọ́dọ̀ pé mo tún ti ṣe pé o. Hmm. bó o gbogbo ẹ̀yin tẹ̀ London gbogbo ẹ̀ ti lọ sí total knockdown within seven days lágbọ́dọ̀ ọlọ́run nǹkan máa padà sípò àdúrà yín ló ṣe ẹ má pe dádì yín kó gbàdúrà fún lórí coronavirus àmín tó dàbí Jésù nù gbogbo wa Jésù lòun padà bọ̀ jọ àmọ̀ pé kò sẹ́ni tó dàbí Jésù ṣùgbọ́n á ní àwọn kan tá a fún lágbára àṣẹ torí ènìyàn ẹlẹ́ran ara ló bí Jésù bó tilẹ̀ jẹ́ pé a bí nípa ẹ̀mí mímọ́ iṣẹ́ ti gẹ́ẹ̀tì fún ẹni tó mọ̀ tá láti sọ́n bẹ̀yìn ìdí àrùnra ṣe o n tí ó lè mú mi lùlù ní sẹ́ àní gbogbo àwọn pásọ̀tì máa ń gbé máikrófóònù tẹ́rọ máa pọ̀ tẹ́rọ máa kárábìrì kan wà ń bí báyìí àní ẹ gbọ́dọ̀ bá kòrónà fáírọ́ọ̀sì tẹ́ ẹ̀ bàbá wí ṣe pé àdúrà yín ò Ọlọ́run sàkámàgé ò lè ní. ah ládùúgbò bí Nàìjíríà ṣe ní ládùúgbò gbé nàìjíríà ṣe ní prophet and prophetess tó ọlọ́run fi kíní ìtàṣírí yín o ẹ lágbára kankan tí má tún rí pé tún lọ sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì kan ṣọ́ọ̀ṣì ni ilé yín ni ṣọ́ọ̀ṣì yín wà ọkàn yín ṣọ́ọ̀ṣì yín wà ilé yín ni ṣọ́ọ̀ṣì yín wà àwọn tó lọ́wọ́ ṣọ́ọ̀ṣì àwọn tó wà nínú gọ́ọ̀mẹ̀ntì tó ń kówó jẹ tó ń kó lọ ṣọ́ọ̀ṣì ni èwo ló lọ ibẹ̀ tó ṣoríire tó tó tó ń pa mílíọ̀nù jùmọ̀ àwọn àwọn Senegal àwọn Senegalese wọn kọ gàbá gàbá gòzó zàlè galese ẹ tiẹ̀ fẹ́ gbédè yẹn wọn Yorùbá ẹ bá ti gbọ́ kábíyèsí o máa wí Ọlọ́run mi èé o àwọn èdè sàtáni àwọn olóògùn àwọn pásítọ̀ túlétúlé àwọn pásítọ̀ tó fẹ́ píìsì àwọn pásítọ̀ rádaràdá rédèrèdè àwọn pásítọ̀ alálèébù lára. bring it on bring it on ẹgbẹ̀lẹ̀ ló ń kùlé ní mi ò kàn dànù pásítọ̀ tí inú ròǹdù kìsì mi wà lórí Facebook pásítọ̀ tó yẹ kán lẹ̀ ló kó pa hmm, wọ́n ní jàpá bò ní ojú ẹ̀ ṣe rí ó níwọ̀n rí òun ni pé <laughs> ojú òun gan rí gbàkúgbàkú aṣòṣìmọ́ ẹ̀yin aṣòṣìmọ́ mọ̀ pásítọ̀ àwọn aṣòṣìmọ́ mọ̀ pásítọ̀ àbí mo ti dáko èèyàn ṣàbí mo ti ń bírèkì tébù àmọ́ máa bírèkì tébù tébù tí ṣetán tí ó yìí rẹ̀ tì ọmọ oṣooṣù mọ́ mọ́ tó má ti pé àwọn píìsì ti fẹ́ dé bá ìgbà ilẹ̀ máa rí wọn tó máa ju ẹnu sí máikrófóònù báyìí wọ́n máa ju ẹnu sí máikrófóònù olẹ́mi òkùnkùn olóògùn full story yẹ is loading mo jẹ́ ó jẹ́ ti lóòdù tipẹ́tipẹ́ mo kàn dákẹ́ ni confam story. ńgbà wọn sọ ń jọ náà pé àbísí ah, o jẹ́ pé ìgbà náà jáde olórí burúkú olóòṣì àfọgùn dèèyàn mọ́lẹ̀ lónìí yẹyìn ibo microphone rẹ a máa ga kànsa bàálà wọ́n jẹ́ tó ń dábìlú kọ okro nínú tó ń sọ náà okro màgá màgá macaroni mọ́ ní àhà sẹ́mi ọlọ́run náà látún ti mú macaroni jáde ah. sísìn fíìmù kan máa boomerang lórí Facebook yẹ kó máa lọ bó ṣe máa bọ̀ whosoever tẹ́lẹ̀ yẹn tó bá ń bá wí kò ní láti fi sí orí facebook yìí ló bá everybody bórí ẹ̀ ò bá dàrú orí facebook ló fẹ́ everybody bí lórí facebook tó gbogbo abájà máa ń parí ẹ̀ ni kí ló dé ibodò ti wá adigbọ́nà kó oníyọ̀rọ̀ oníwárápá onítọ́lẹ́nu balùbalù ń tàfin ẹ ṣe wọn bá mi kó bẹ ṣe tiwa sí i because mi gbà kí wọn clean yàrá mi bí etí ẹ̀ tí ìwò tèmi náà ẹ̀rí pa. ẹ bá fúláàgì lóde ìṣòro lélẹ̀ ètò ìṣe tó ń ṣe lákọ̀ọ́kọ́ yẹn tí prince bá ti wà tẹ́lifọ̀ bá ti declare prince by lẹ́ẹ̀rí afọ́jú rẹ̀ tí ó jáde ní ìráyàn mọ́ amúnibí ni ẹran bí ẹ̀mú ń dárúkọ ẹni táyé ẹ̀ ti bàjẹ́ ẹ̀kẹ́ ń fi yín lẹ̀ ẹ̀kẹ́ ń lọ ohun tó sọ lẹ́nu mi mi fi irọ́ ẹ amúnibú ni mò ń rẹ̀ ràn bí ẹ fọ́ lójú ọ̀tún ọmọ rẹ̀ náà fọ́ lóṣooṣù ẹnití iye ìmọ̀ tó gbà fún mi mo rí ire tó ṣe olórí tó bá ẹni pé kò jáde láti jọba torí pé píìsì ti ń wà báyìí wo èrè tó jáde ni tọ́sán mo wò bú tẹ̀gbẹ̀ṣẹ̀ tí torí mo sùn látàárọ̀ ah ọlọ́run kò ṣe bí mo ṣe sùn yẹn mo ní ọlọ́run jí mi ní twelve twelve exactly yẹn gangan ni mo jí hmm, mo ṣe wá sí ìṣòro ariwo a ló máa jìyà ẹ sílẹ̀ yóò mọ̀ pé ìyá tí flood tó yẹ a mọ̀ pé ìyá inú coronavirus sí ghana tó mu ó fẹ́ ó fẹ́ tẹ́ ni olùṣe àṣọṣe ń wo gbogbo tó ń lọ lórí facebook kí ló dé ó gbọ́dọ̀ ìbò láwọn ọmọ tó wò tọ́jú ó kó sọ́dọ̀ first wife ẹ̀ ìwọ sì ti dàgbà ó gbọ́dọ̀ gbọ́n wá sórí facebook káwọn náà máa jà mo kàn rí tọ́pìkì tó ṣe lọ́sàn kí n tó sùn tó sọ yìí pé olófòfó kò sẹ́nìkankan tó ń jẹ́ olófòfó anybody tó bá ti entertain olófòfó olófòfó lòun náà because wọ́n gán gbádùn òfófó ni ṣé bàtí ìbá ṣòfófó fún yàn tí wọn lè gbogbo òfófó àtẹni tó ń ṣòfófó fún àtẹni tó fetí sílẹ̀ tó ń gbó òfófó nǹkan kan náà gbogbo yín èmi á fẹ́ bọ́ this time around èmi nìkan máa dí pẹ̀lú ẹ̀sìkò ẹ̀lì olùdókòwòsì ọlọ́run ló mọ̀ bó ṣe sọ ẹ̀dá àbò ṣe dà ẹlẹ́nu pọ́nṣán pọ́nṣán ṣé mi ti máa bírèkì tébù kò fẹ́ ìsinmi ó ń gangan lẹ̀ mí èṣù àpé àpé pé bàbá ìtì mi ò tí ì mẹ́ni yẹn o torí ẹni yẹn náà tí ó ń ṣì ń pòwe ni ẹjọ́ kó máa pòwe ẹjọ́ ń pòwe ni. dasmin pé ó ti ń operate lábẹ́lẹ̀ tipẹ́ ó wà lára àwọn tó ti ń operate fún ìjà lórí Facebook for long ó ti ń operate lábẹ́lẹ̀ tipẹ́ ó ti ń operate lábẹ́lẹ̀ tipẹ́ ó jẹun fi yín lẹ̀ yòókù dọ́là. Mm láyọ̀ la máa pàdé. Hmm.